وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على رسول الله àti èmì ìmọ̀rin ìjọba tó dáwà bákanáà lápọ̀rọ̀ ìjẹ́ àti ìjẹ̀mọ́ nínú Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kẹlọ́bà sánú ọ̀tọ́lá ọba mọ́ ìkẹ́ àti ìgẹ̀lẹ́ ẹ̀bá ọba ń bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo ẹni tó wá tẹ̀lé wọn ní orí dáadáa ọlọ́run bá sọ́kànnà wa ta aláṣọ fún alukur'an ọlọ́run ni ọ̀rọ̀ fún kaya lóko máa yà ṣá òwò yà sáàmù máa dáná lágùnmù lè fíyàrọ̀ subhanallahi wa ta'ala amma yushrikun olùwà ni ọ̀rọ̀ fún kaya lóko máa yà ṣá ẹ̀yà nẹ́bì ọlọ́run ọba rẹ̀ ni a máa dá tó bá wù ú tó bá wọ́n náà ní mọ́ ń dá torí pé òun lọ bá dẹ́dà ó ní alifáàlùkù alifáàlùkù alìmùsọ́wọ́rù yóò dẹ́dà yóò fi ìyá bó ṣe fẹ́ tó bá wù ní mọ́ ń dá ọdẹ èèyàn ó dẹ́ranko ó dáwọn àlùjànú ó dáwọn ẹja ní omi ó dáwọn lóríṣiríṣi ọlọ́ni wàyà sáà inú ọ̀sán tó bá dá èyí tó wá ṣẹ́ta nínú wọn yóò tó sáwọn ẹ̀kẹ́lẹ́fà yẹmọ́ inú àwọn ẹ̀dẹ́ ẹ̀tọ́lọ́ndá ó sáwọn àníbí ọlọ́lẹ́fà nínú wa bákan láàrẹ àwọn ẹ̀yà yókù náà ó tó sáwọn ẹ̀kẹ́lẹ́fà ó pọ́n wọlé nínú wa bákan náà nínú àwọn ẹranko àtúnṣàlẹ́fà náà wà nú àwọn àlùjẹ̀nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà lórí àsìkò nínú odori àwọn àsìkò àwọn ẹjọ́ sáàlò ẹ̀ríkọjọ́ ọjọ́wà ọjọ́ ìsàní ọjọ́ ọdún méjèèjì ọjọ́ ìsàní nínú àwọn àsìkò tọ́lọ́wọ́ sàlẹ́sà oní ẹni àlàáṣòro àwárí ìṣàrí tẹ̀lẹ̀ṣíjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù tẹ̀lẹ̀ṣíjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù tẹ̀lẹ̀ṣíjà ọlọ́run sọ àwọn ọjọ́ mẹ́wàá yìí ní ẹ̀sàkì ìyẹ̀wọ̀n àwa mùsùlùmí ní ìlànà sọ fúnra pé ká mọ pàtàkì ẹ̀sìn wa torí ọjọ́ ìjẹ ẹlòmíì mọ kò tí ẹ mọ lóṣù kan jẹ́ nílé ìjà ìrìnlẹ́gbẹ́ mọ̀ pé ọjọ́ kan wà fọlọ́ sàlẹ́sà tó àwọn nǹkan tó lọ́run bá bàbàrà bá yẹ ká ná bàbàrà ẹ̀ka mọ àwọn ọjọ́ tá ń lò àwọn àsìkò tá ń lò táwọn ẹ̀sìn jẹ́ àwọn àbádáwo ìjọsìn wọn ní máa ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àwọn òní ọlọ́run tó gbé ọlá fún nínú àwọn àsìkò kan ju àsìkò míì lọ ẹgbẹ́ ilé ẹ̀bá ti ṣe olóore ń bẹ̀ dọ́kùdọ́wọ́ ẹ̀sẹ̀ ní òrì ìgbẹ́jú ọlọ́run ti fún àwọn èèyàn lé tó gbé wọn jura lọ bẹ́ẹ̀ náà ló gbé àwọn àsìkò náà jura wọn lọ ó gbé àwọn tó jura wọn lọ nínú àwọn àsìkò tó lọ́run wá bá bàrà tó pẹ́lẹ́ lónìí mẹ́ta ṣiṣẹ́ dáadáa ń bẹ̀ òun náà ni al-ashrul awa'il bìsáàrì fèlèhìjà àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù fèlèhìjà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù fèlèhìjà dẹ̀wọ̀n oṣù tá ń lò lọ láńpẹ́ ní fèlèkọ́ìdà kí ṣe oṣù kọkànlá ìyẹn lóṣù ojú ọ̀run àtọ̀kọ́ta wá kò lóṣù kọkànlá oṣù kejìlá náà wà láàmú oṣù yìí bóyá bí ọ̀la sọ́tọ́lá náà ni ó tán ààrẹ rẹ̀ oṣù òṣèlè hijja oṣù kejìlá oṣù rẹ̀ pé ní àwọn nǹkan mẹ́rẹ̀mẹ́rẹ́ ní máa ń ṣẹlẹ̀ ń bẹ́ inú ẹ̀rẹ́ ní sáájú ń ṣẹlẹ̀ inú ẹ̀rẹ́ látọdún ti ṣe ọdún léyá ẹ̀wà lóṣù kejìlá yìí mẹ́wàá tó bẹ̀rẹ̀ rẹ̀ nínú bóyá wọ́n kẹ̀dínlọ́gbọ̀n ni ó jẹ́ ní gẹ́gẹ́ bí oṣù ojú ọ̀run àbí ọgbọ̀n náà ni ó pé gẹ́bí oṣojú ọ̀run ṣe mú wá pẹ́jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀n èyí tó yìí tó bá jẹ́ mẹ́ mẹ́wàá àkọ́kọ́ ẹ̀ ọlọ́ọ̀bá sọ́nà àtàlá ó bá bàrà rẹ̀ bẹ́ẹ̀ ló pín lé àwọn àyàmù mùbàrọ̀ká àwọn ọjọ́ tó lálùbáríkà dáa ni wọ́n ẹ̀lẹ́ yẹn lò ó gẹ́gẹ́ ọmọ ọlọ́run fi àtìkò alfajir lè ṣe àárọ̀ tí lè ń mọ̀ ọlọ́run fi búra ọlọ́run búra pẹ̀lú alfajir wà láyálẹ̀ ní àṣì àwọn àfọ́ ní mímọ̀ àwọn àfẹ́sì àwọn àfọ́ onítẹ̀sír ẹni kejì ọlọ́run fi búra ń bí náà ni wà láyálẹ̀ ní àṣì yẹ pé àwọn ọjọ́ mẹ́wàá àwọn ọjọ́ mẹ́wàá òun náà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ inú ìṣòro sí ìgbà yìí jẹmọ́ ẹ̀ tí ò bá pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè fi bọ́ra ó mẹ́ pé ọlọ́run bá tó dá wa gẹ́ ó pàtàkì àwọn ọjọ́ yìí ó fi torí ẹ̀bùra gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáìsì wáyé tó fún wa nínú ayé àìpé ọjọ́ mẹ́wàá ìgbìnrin lọ́lọ́run fi bọ́ra ní ayé yìí bákan náà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pàtàkì ọjọ́ yìí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àti ìpìsí rẹ̀. Àrẹ́bì sọ fún apé Mẹ́rin Àyárí kò sí àwọn ẹjọ́ kanú ọjọ́ kanú láyé. Àlàábọ̀lù sọ́ọ́lẹ́wú fìhí, àhábò ìlàwà àmìnà àti ilẹ̀ àyárí làáṣù, tí iṣẹ́ rẹ̀ tó lọ́lá tó dá lọ́dọ̀ náà tó àwọn láyé, tẹ́yìn ó ṣiṣẹ́ olórin tí ó wà ní ládá tí ó wà fún gẹ́gẹ́ bí ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù kìtìlá nínú oṣù ìjọ wọn fàbá ń bí ànẹ́bì pé yá Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run wà láti jẹ háàrù fi sabilillah nínú àwọn ẹṣẹ́ eré tẹ́ẹ̀sọ tí ká jagun kọ́ jagun tó jọ ọ̀nà ọ̀nà tó náwà nù tẹ́ẹ̀sọ pé kò lọ́lá tó fẹ́yẹ̀ ti jẹ́ nínú ìjọba tó lọ́mọ̀ pé tó bá lọ ja fojú ọ̀nà ọlọ́run ẹ̀sán ńlá ní máa rí níwà tó lè wá ní ìjọ tẹ́yẹ máa ṣe tẹ́yẹ máa ní ládàá oní ẹ̀ní mẹ́wàá kò sí sẹ́gbẹ́ kí yẹn ṣe ń jọ mí tó tó mẹ́wàá tẹ́yẹ ṣe nínú oṣù tẹ̀lẹ̀ níjà mẹ́wàá tó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ wọn sọ pé àdíádì wọn gbọ́ tó lọ́lá gan tí tó bá fi jihadi tẹ bá ṣe tẹ jagun lójú ọ̀rọ̀ náà nígbà tó yàtọ̀ sí jọ mẹ́rin wáyé náà kò tọ́lá tó ìṣẹ̀lẹ̀ sí inú jọ mẹ́rin wáyé. ìlà rọ́jù ayàfẹ́yìn kan ní ládàá tẹ̀ ló lè lọ́lá tó ìjọ mẹ́wàá yìí òun ní èèyàn kẹ́tẹ́ pé kárájà bì náà sì ó lójú ogun òun gẹ́gẹ́ lọ bákan náà wà mẹ́rin ogun pọ́pátì rẹ̀ lọ falamiyẹ́rì yẹ ìmẹ̀ ìdáyẹ̀ àtòun àti tó wọn tẹ̀sọ́gun òfìmọ́ irú ẹni bẹ́ẹ̀ láàní láádá tó yóò tó ẹni bá ti iṣẹ́ òṣèlú níjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú òfin ìpìlẹ̀ ṣíjà ẹ̀yẹn rúkú ọlọ́run ni láti mọ̀ pé ọjọ́ tí ó pàtàkì ní tí ọlọ́run bá sọ̀rọ̀ wá sàálà tí ó kàkú fún àtàwà ní òun ló lọ́lá bí àwọn ọjọ́ yòókù lọ ìbéèrè táwọn abìrà ni pé nígbà tá ń jáwé rọmọdọ́nù nígbà tó di mẹ́wàá gbẹ̀yìn alìkámọ́ra ti fẹ́ ẹrẹ ohun torí mẹ́wàá ìlọ́lá ní ìjọ mẹ́wàá ìlọ́lá àtọwà níjọ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù ìjà náà lọ́lá àfáàfẹ́ àní bẹ́ẹ̀ kò takora wọn wọ́n lè rí pé nígbà táwà lọ́rọ̀ ọ̀dọ́ ní bá ní ká fọ́pọ́ ti dáadáa láwọn òru bẹ̀ torí pé òru kan wà tí ṣòro láti ìkọ́ni ṣíṣẹ́ tí ẹ bá ṣe ń rẹ̀ yóò ti dèdè bẹ́ẹ̀ fi látà orí láti kọ́ ní ìṣọ́wà àrùn mẹ́wàá yìí o láwọn wà lára àwọn ìyókù tó kú náà àlùmẹ́wàá bẹ ilé òun ẹgbẹ́ yẹn múra sí ẹjọ́sìn tó tí mo ṣe wo ṣiṣẹ́ ìjọsìn tó lọ́sàn-án àwẹ̀ kó tó múra mẹ́wàá bẹ̀yẹ̀ kó ṣiṣẹ́ ìjọsìn dáadáa pẹ̀lú tó wá pé òun là ń sọ òru mẹ́wàá ti nú àwẹ̀ ó lọ lájú àwọn ọjọ́ mẹ́wàá àti àṣọ ìlọ́gbọ̀n tó wájọ́ ọjọ́ là ń sọ kí é sóru mẹ́wàá àgbèlè níjà tí ṣe ṣùkọ́ ètìlẹ̀ ìjìlá mẹ́wàá tó bẹ̀rẹ̀ rẹ̀ olóla ní gbogbo ọjọ́ lọ àìkọ́tà bá ń sọ òru òru tó lọ́lá jù mẹ́rẹ̀ ní mẹ́wàá tí ó gbẹ̀yìn rọ̀mọ̀lọ́ torí kékeré láì láti kọ́ nílé wa mẹ́ bá bá ń sọ kan báyìí ọ̀sẹ̀ tó lọ́lá jù náà ní mẹ́wàá tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà torí ti ní ẹ̀ńtẹ́ ló fẹ́ àrà fáwà ń bẹ̀ nínú mẹ́wàá ètò bá a ní méjèèjì tó jẹ́ kí mẹ́wàá nínú ògbèlè ìjà ojú ọjọ́ rẹ̀ lọ́sẹ̀ báyìí ó lọ láti gbogbo àwọn ọ̀sẹ̀ yòókùtà ń lọ. Ramadan nítorí pé láìláto ìkọ́bírí wà nú òun ló jẹ́ kí òun ti ẹ̀ náà lọ́la ní gbogbo òun ń lò lọ. jẹ́mọ́ Islam ẹ̀sìn tọ́lọ́ ọba pínlẹ̀ ni náà ló fi fi àwọn ọjọ́ yìí àwọn àsìkò yìí ló fi ṣàánú wa. gbogbo àwọn ìlànà tó ta ẹ̀sùn dọ́bù láwọn ẹni ọlọ́ṣẹ́ tó bá tẹ́yẹ̀ pé yóò rí mẹ́wàá yóò ti wà nílẹ̀ tẹ́lẹ̀ àwọn ọjọ́ náà tó wá pàtàkì yìí ṣe ò ti ẹ̀ wá ní iye dọ́bù dọ́bù dọ́bù òní ẹ̀ ní tiẹ̀ ẹjọ́ iná làwa dájú kọ yìí fẹ́ pé bóyá láàrin ọ̀túnla síjọ́ mẹ́rin àwọ̀lò oṣù tẹ̀lẹ̀ṣẹ́jà kámúra láti ṣiṣẹ́ rí dáadáa níbẹ̀ ẹni tẹ́wò láti oṣù tẹ̀lẹ̀ṣẹ́jà òṣìṣẹ́ tuntun iṣẹ́ tá à ń àwọn ẹ̀sẹ̀ tó tuntun náà wà bẹ́ẹ̀ láàpàdà mẹ́nuba ṣùgbọ́n pọ̀lọpọ̀ yìí táà ṣe tẹ́lẹ̀ náà ni ẹ̀sẹ̀ kí èèyàn kọ́ ọmọdútó orílẹ̀-èdè àtàwọ́bánu nàṣó wọ̀rọ̀jọ́ ìlàlá kéèyàn lè kó ọmọ wa tuba lọ ọ̀dọ̀ ọlọ́run torípé àwọn àsìkò tọ́lọ́run bá pọ́nlé tọ́lọ́run bá gbéga èèyàn máa ń lò láti fi súnmọ́ lọ ẹ̀ńtọ́ wá bí ìdọ̀tí ò ní rí bí súnmọ́ lọ náà lágbọ́dọ̀ máa wá tuba ọlọ́ni wà túbú ilọ̀lọ́ ìjẹ̀mí ayú alìmòmìnú nàrà alákùn tó fi lóòn tó gbé ìmòmìnì pátápátá pátápátá láì lẹ́nì kẹ̀kẹ́ sí ẹmọ àtúbá lọ́dọ̀ ọlọ́run láyé o làálàkùn tó fi lóòn kẹ́lẹ́ bá yé ní kẹ́lẹ́ bá sórí ní agbẹ́ ìtúbá ìdáwọ́ di ẹsẹ̀ tó jẹ́ kí ìmọ̀ yìí gidi bákan náà lọ́ni yá àjọ ìdínà ámàlú túbú ilọ̀lọ́ ìtọ́wọ́ عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ẹgbẹ́ ọlọ́run ní ẹ̀yìn mòmìnì ẹ túbáwò ní túbá tí kù mọ́ tí ó jẹ́ nítorí tọ́lọ́run ẹbá ṣe bẹ́ ọlọ́run sàmójúpọ̀ ẹ̀sẹ̀ pé yóò fi fi sínú ọgbà àbújẹ́ náà gbàdẹ́ra ọba lóko ìgbẹ̀lú ṣúgbà ti lé à ń túbá tẹ́lẹ̀ wọ̀n á jẹ́ kí ìtúbá wa lọ́dọ̀ ọlọ́run tó tó pọ̀ sí ajá wọn bí ẹsẹ̀ á wà súnmọ́ ọlọ́run bákan náà a sì gbìyànjú láti pé ní àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa a máa ṣe ní àwọn ṣẹ́ẹ̀rí ọ̀nà ṣẹ́ẹ̀rí bá mójútó nínú mẹ́wàá yìí ó ní àlọ́ àpapọ̀ tó alálùwà jùbá wà àdá òhà aláríwájú ìlúmọ̀ pẹ̀lú olùṣẹ́rẹ̀ à àmà tàwọn tẹ́ ọ̀rọ̀ èèyàn ọ̀tọ́ ìkírun lásìkò ẹ̀ ọmọdé láti kírun lásìkò ọmọ àti ìtẹ̀bí jẹmọ́ ọ̀tọ̀ wá tí mo jẹ kọ́kì bẹ́ẹ̀ làwọn àlùwàjì bá ti ó kù àwọn nǹkan tó bá dọ̀rọ̀ yẹn léwa lórí àmójútó ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ ẹ̀fẹ̀lẹ̀ ìjà yìí bí i tẹ́kù àwọn iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ torí kò sí tàbí súnmọ́ lọ́rùn tó dàbí láti tó sí lọ́rùn ìlú fún wa hmm, mùsùlùmí gidi ní ma ń bá bàbá ìkàtọ́lọ̀ ń gbé lọ́nà ẹ̀yẹ ní ẹnu bí ìṣẹ́ẹ̀dì ìtọ́jú ọ̀nà ẹ̀yẹ ní mẹ́wọ̀ títò àwọn nǹkan bí jẹ́ pé ẹ̀sí sí olùgbọ́kùn sí ìgbé tó pẹ̀lú ó lè mẹ́rin àdó àtẹ́kọ́ tó máa ń ṣe máa fàfàkúfà ìwọ́n sì lè mọ́ ìrọ̀ lọ́rùn nínú mùsùlùmí òru ẹ̀lẹ́rin ló lọ́nà tààjúdì kan láládádálẹ̀ irú ọmọ ẹ̀rọ kàtàmárà tó ìjọ rẹ̀ ní òkú etí mùsùlùmí ti dé bá torí pé ọ̀rìn nẹ́fílà ní ọmọ ẹgbọ́kúsínẹ́ẹ̀tì ní máa ń jẹ́ bọ́ọ̀rìn ẹ̀yẹ nígbà tó wá bọ́ọ̀rìn ẹ̀ tó ń ṣe tó mùsùlùmí gidi ọ̀rọ̀ ẹ̀ ní mọ́ kọ́kọ́ mójútó wà ti pé ọba mójútó rẹ̀ ẹ̀ òtùkù nẹ́fìlà so nínú àwọn àkótá abẹ́ dojúkọ yìí ká gbìyànjú ká mójútó rẹ̀ ẹ̀ àti nẹ́fìlà wa ju bá a ṣe mójútó tẹ́lẹ̀ lọ àdúrà Muhammad sallallahu alayhi wa alihi ilayya abdi bi shay'in ahabba ilayya ẹrú mi ó lè ṣe kẹ́kẹ́ tí ó lọ fẹ́ fi tún nínú ọlọ́run tí ó ní nífẹ̀ẹ́ tó nǹkan ọ̀ràn yẹn ìyẹn pé ọlọ́run ní kò sí ń tọ́ fẹ́ ní fún tó nífẹ̀ẹ́ tọ́ràn yẹn ìlú ọ̀ràn yẹn ojú mẹ́fẹ́ láàrin yẹn lọ àwẹ̀ ọ̀ràn yẹn ìlú àwẹ̀rọ̀ mẹ́rẹ̀ tàgbà ojú gbogbo àwẹ̀ mẹ́ta ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn fún wa àgbọ́dọ̀ mójútó ìyẹn ló balẹ̀ pé nígbà tó rìn ẹ̀yìn àti mẹ́fìlà bá pàdé ń gbà mí bọ́ọ̀ bá lè rí méjèèjì ṣe pọ̀ ọ̀rẹ́ ẹ̀ lọ́dún ọ̀ṣọ́ pé náfìlà ń sìn afẹ́ fi pọ́ ọ̀rẹ́ ẹ̀ ni kò lè sọ̀rọ̀ ẹ̀ lórí wa ṣùgbọ́n mùsùlùmí gidi méjèèjì náà ni ìyẹn gbọ́dọ̀ bá mú ẹ̀yẹ rúgbẹ ọlọ́run bá nínú kẹfẹ́ ká tó gbájúmọ́ láwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ́wá yìí wọ́n ní ìkàrà ápùl kọ̀rán ìmáta alkọ̀rán ìkẹrìm ní tọ́lọ́ fún alẹ́bà àmúfọ́sọ́lá fún àmúfáyé yóò fi gbogbo ara mùsùlùmí fún ẹ̀ka bàbára rẹ̀ láti sojú kòkòrò nípa mímọ̀ ká èyí ńlá àpọ́nlé ńlá ni èèyàn bàkùrá ní ká tó máa àbọ́lọ́ ti fún lágbára mọ́ kéèyàn má pa kùránì tì kéèyàn má yẹ kùránì lógidi torí pé ọ̀pọ̀lọpọ̀ lé ní àwọn èèyàn kùránì ló dé níbo lè yóò yẹn lódìdí tó gbé tẹ́fẹ́ ẹ̀dọ́gbọ́ mọ́ta àwẹ́ lómi ń ka kùgbẹ́ ìdájọ́ rẹ̀ ló ń yàn lódì kì í tẹ̀ lófin ó yàn lódì lẹ́ni pẹ̀lú àwọn ọjọ́ bá mú yìí ká gbìyànjú ẹgbẹ́ kẹra kíkà kùránì wa yóò tó kíkà fún torí wa lè àdúrà ti ṣe olùgbé alẹ́gbẹ́ ní àdúrà wọ́n ṣe ìbáadà àwọn ojúlówó òjò sínú àjẹjẹjì àdúrà wọ́n ṣe ìbáadà àti gbogbo òjò sí káàkiri tẹ́lẹ̀ kẹ sábáwò lójú ẹ̀sẹ̀ àti àjọ̀dún náà ìlà ń pè ní dùn àrùn ìbáadà tí lọ́ba ti lọ ọdún tó bá ti ọlọ́run lọ́dún ojú burú ọlọ́sàgbéga fún mi lẹ́nu fún nígbàgbọ́ ìyẹn láńpẹ̀ ní dọ̀háwòl masala nígbà pé tọrọ kẹlọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ìgbòsàn máa ń tó máa ń títà lékún ẹ̀ láwọn ọlọ́ àsìkò bá fẹ́ àsìkò tí ọlọ́run pọ́n lé onẹ́ni mẹ́wàá àkọ́kọ́ yìí ló fi gbé àwọn ìjọ sí ńláńlá síbẹ̀ sọ̀rọ̀ tó yẹ káà náà ṣe ká dónímọ́ láwọn àsìkò yìí náà ní àdúrà ṣíṣe ìwádàdúrà dáadáa lẹ́wọ́ torí pé àwọn afáàmì lè ti láìsọ fún tí ìdí ẹ̀ka mẹ́wàá yìí ló lọ́lá tẹ́rẹ àbúrà kan wà mẹ́ẹ̀ káwà fúnra jọ ànẹ́bì èkó ìyẹ̀jọ méjì pé mẹ́wàá kọ́kọ́ wọlé káni ẹni àmọ̀ sàdúrà káwà dáadáa pẹ̀lẹ́ ìwọlé fúnra ara rẹ ni ẹ̀hùn tó gbọdọ̀ lẹ́kọ̀ọ́ àdúrà ti ṣe pápẹ́rẹ́ inú tó ẹ̀ka tó ṣàlékọ́ ẹ̀ oní ẹni sọ́dá pọ̀ ìmọ̀ tọ́rẹ́ ìyẹn mú sọ pé ogun tó wà tẹ́lẹ̀ rẹ̀ nìgbẹ́ ká tó ẹ̀ torí pé nígbà táwọn pásítọ̀ ta wà àkọ́tọ́nà òfin lè ní ó lè fún jẹ́ pé tọ́lá bá ti mẹ́ ààlé ti ṣe dédé yẹ kó fi lóde tá bá ti rẹ̀ yókù lọ alógbọ̀dọ̀ wá kọ́ra sí jẹ́ lórí ló iṣẹ́ tá mójútó òní ẹ̀lẹ́ sọ́dá pọ̀ àmọ́ tọrẹ òṣèré tẹ́lẹ̀ mọ́ ń tọrẹ ọ̀ní mọ́ dúró de kẹ́nìkẹ́sẹ̀ ní lọ́dẹ tààrà kan wọ́n mọ́ sọ fún yẹn ọba ti ní ọjọ́ sáàbùkọ́ de tààrà ọba ti ní ìtẹ́lọ́wọ́ tó ọba ti ní torí pé ẹni tí ò ní òun gẹ́ lẹ́tọ̀ọ́ kó sọ fún ìyẹ̀fẹ́ dákùn tẹ́ bá ní nǹkan ẹ̀fún mi òun gẹ́ lẹ́tọ̀ọ́ sára ẹ̀rá tí Islam gbélẹ̀ àfíjọ́sìn nínú àwọn ìgbà tó kún wá yẹ ká tó ń ṣe sọ́dápọ̀ ìtọ́rẹ àánú láàrin ara wa òun nígbà pé ìjọsìn ńláńlá lọ́dọ̀ náà onírìn ìṣe dáadáa tó bí ẹni ìṣe dáadáa tó bí ẹni wọ́n tàbí dáadáa tó bí ẹni ah, lóbi láyé mọ́ àti ó wà láyé àti òsí láyé ìṣe dáadáa tó bí ẹni òkan ìṣe dáadáa tó bí ẹni òkan èyí mọ́ ṣe dáadáa tó wọn lọ dáadáa òsì mọ́ lórí owó orúkọ nígbà mí bẹ òbí ìyẹn lé tó lówó lúyẹn lọ ó lè jẹ́ kó nǹkan ní ọ̀rẹ́ ìgbàlẹ́ ti lówó àjẹ́bí dáadáa kan mọ́ dáadáa tí ẹni tó bí ju ọ̀rọ̀ bá fún ẹ lówó lọ dáadáa pọ̀ tí ẹmọ sí tó àti tó wà láyé àti tí ò bá sí ní ayé mọ́ nínú àwọn ẹ̀jọ́ sí tọ́lọ̀ ní kàmọ̀ sí fún ẹ àmọ́ tọrọ àdúrà fún wọn tọrọ nípa tọrọ gbọ́rọ̀ bẹ̀rẹ̀ hamóhùn mọ́ wọn gẹ́gẹ́ bá ti òbí rẹ̀ tó lè tó tí ó ti fún ẹ̀. torí pé nínú èdè lágbàtà bá fi nǹkan wé nǹkan títà fi nǹkan wé yẹn ó lágbára ju ohun tá a wé lọ. ìwọ́n pé ọ̀hún sọ pé kọ́nà ń bá nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti kẹ́mi náà ń gba kékeré yẹn pé bá ti kéwọ̀ yẹn gba kékeré ìwọ́n ń tọrọ ọrú ẹ̀ òun ló yẹ kí n ka jù yìí tí wọ́n tọrọ ẹ lè má tó kí báwọn ṣe fún ẹ ó lè fún gbogbo ọkọ̀ wọ́n sì mọ̀ ní jẹ́ pé òṣè dáadáa sí òbí náà ní ọ̀fíìsì tó ń tí àwọn ṣe bákan náà nínú dáadáa ní ẹ̀ tó máa ní ìkàkún fún láwọn àsìkò yìí wọ́n ní ẹ̀yẹ sílátù arham káàsù àwọn ẹbí wa papọ̀ káàsù ẹbí wa papọ̀ ní ẹ̀tọ́ nílí ti pẹ́ ni ọkí wọn ẹkùnmọ̀rọ̀ ọdún ọlọ́dún ọba aláyé inú tí wọ́n ṣe ń gbẹ̀rọ̀ ọ̀run sí ìdẹ́sẹ̀kọ́ bá débi tọ́ mẹ́wà kọ tó ní wọn jí ọlẹ́kọ́lù wọn àrùn wọn papọ̀ lẹ́nìyẹn inú tí islam tí ó tún fẹ́ ni bákan náà wà amúrò bil ma'ruf wa nahy 'anil munkar káwọn wá pàṣẹ dáadáa káfí máa kọ bàjẹ́ inú ta tó fẹ́ láwọn àsìkò yìí ká máa pàṣẹ dáadáa bàbá rí bàjẹ́ ká máa kọ́ wà ìsáni bákan náà àwọ̀ tó wà lọ́rùn wa àwọ̀ tó wà lọ́rùn wa ká mọ̀ pé òṣìṣẹ́ ìwọ̀ ọ̀gá rẹ̀ pé ọ̀gá ìwọ̀ ọmọ ẹṣẹ́ rẹ̀ pé ìyàwó ìwọ̀ ọkọ rẹ̀ pé ọkọ ìwọ̀ ìyàwó rẹ̀ pé bàbá ìyá ẹgbẹ́ ìwọ̀ ọmọ yìí fún ọmọ tó náà tó wà àwọn òbí rẹ̀ kápẹ́wọ̀ olójúwó lórí náà pé ìwọ̀ tiwa náà kò sí ẹnì kẹ́kẹ́ tó àlàyé sí àwọn àwọn ráìtì ẹni kò sí lọ́wọ́ ẹ̀ tí ó fún un kò ìgbẹ́ nìkan tó ààrẹ tó lóò ní ráìtì tó gbà lọ́wọ́ ẹ̀rọ mi èyí tó wá ju gbogbo ẹ lọ ọ̀kọ́bìlà bó jẹ́ pé gbogbo ẹ̀ èyí tó síwájú ẹ̀ ọ̀kọ́bìlà hábà kúlẹ̀ èyí tó síwájú gbogbo ẹ̀ ó dẹ̀ ní àkùlá kí ó ṣe rọrùn fẹ́ nípa fún wa alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ẹ̀yìn orísun ọlọ́run nínú àánú ọlọ́run àti ọlá rẹ̀ ọ̀rẹ́ni tí ó ṣe wá ní mùsùlùmí eléyìí jẹ́ orí bẹ́ẹ̀ dáwọn dúpẹ́ tí gbogbo gbà bákan náà ó ti wá ti wá mùsùlùmí ó wá ṣe àwọn nǹkan orí àwọn nǹkan ẹ̀ṣà sínú ìsìláàmù yìí ara àwọn nǹkan ẹ̀ṣà bọ́nà ti síbẹ̀ ó náà ní àwọn ọjọ́ mẹ́wàá tí ó bẹ̀rẹ̀ òṣòṣò ìṣíjà yìí bí àǹfààrà wa sọ ìdẹ́gbẹ́ láàrin bóyá ọ̀tún láti jọ́ mẹ́rin àwọn àwọn ọjọ́ yìí inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí náà ni ọjọ́ àràfá wà níjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí náà lọ́jọ́ ọdún iléyá wa ọlọ́run wa pọ̀lé lóbi bọ́lá mú tó yẹ pé ogun tẹ́ta bá ti níbẹ̀ lọ́gbùdọ́gbù ẹ̀sìn náà lọ́lọ́run wa sùpánù àtàlá ló fún wa àníwọ̀n ṣẹlẹ̀ káṣe kàmà tó bá bákaná àwọn nǹkan ọ̀rọ̀ yẹn lórí wa káṣe kárò ẹbí bọ̀ káṣe dáadáa sáwọn bí wa káṣe dáadáa sí àwọn èèyàn àwọn òwò tó wà lọ́rùn wa kí a pé bákan náà àdúrà ṣíṣe kàmọ̀ṣe bákan náà àfikẹ́ ìmọ̀rántí ọlọ́run ìmọ̀rántí ọlọ́run àtẹ̀síbẹ́rù ọ̀tà lè ọ̀tẹ̀síbẹ́rù ìmọ̀rántí ọlọ́run mọ́tàfọ́mọ́ ọlọ́run ìmọ̀ ọgbọ́n tóbi ìfẹ́ ká mójútó kèédé ìgbà tó bá dé nìkan láti ọlọ́pọ̀lọpọ̀lá ìlà ìlà tí oṣù yìí bá ti lé gbára inú tí a máa ṣe òun náà ni kí a máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ inú ilé wa ni ní mọ́ṣáláṣí wa ni lórí èrè ni nínú ọjà wa ni a máa rántí ọlọ́run wa kí a púpọ̀ sí alẹ́kùn rẹ̀ láwọn àsìkò yìí nígbà tó bá ń di àwọn ọjọ́ kẹjọ àwọn ọjọ́ kẹsàn nínú oṣù ìnájọ́ náà tó wá ṣe kéńtà àwọn àti Allahu Akbar Allahu Akbar Allahu Akbar La ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd àmọ̀ ṣe ọjọ́ ọdún àtàwọn ọjọ́ mẹ́ta tó tún tẹ̀lé nínú oṣù yìí náà ọlọ́run ti ká tó rántí ọlọ́run ní ọjọ́ kan tó lọ ẹ̀yẹ́bẹ̀ ìrẹ́ntọ́ náà tó tó pọ̀ tó kúkò nígbà tá ìrántí ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n àsìkò yìí afẹ́ kí o lè fún náà ló fi ẹ̀fà mùsùlùmí kí agbẹ́yànjú àmọ̀rántí ọlọ́run bákan náà nínú iṣẹ́ tó ń jẹ́ sí olóore tá a fẹ́ ká ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ yìí ó náà ní àfihàn agbáwẹ̀ torí pé ní oṣù olóore lòun náà ìgbàwẹ̀ nínú mẹ́wàá àkọ́kọ́ yìí nínú àwẹ̀ náà fílà tá a fẹ́ ni iye tọ́lọ́ bá fi rọ èèyàn lọ́rùn ó gbà wọn ni pàápàá jùlọ tó bá ti wá di ọ̀dì lẹ́yìn ọjọ́ àràfá sẹ́ni tí ò bá sí ní hájì tí ò sí ní hájì tó bá di ọ̀dì lẹ́yìn káwá gbàwẹ̀ nìyí àwa kan ẹ̀ẹ́dẹ́ láti ìjà ló ti jápọ̀ mọ́ ọgbọ̀ wájẹ̀ sí ìjà kẹ́kẹ́ ẹjọ́ wá di ilé akẹ́ńpá torúkọ́ bí anẹ́bí pé àwẹ̀ tó ti ẹ̀tọ́ ń pa ọjọ́ àràfà kí ni pàtàkì ẹ anẹ́bí ni yóò káfúrò sárẹ́ta ìmọ̀dé yàtọ̀ wà lè bá mìíyà tí ẹ bá ń gbàwẹ̀ ọjọ́ àràfà ọjọ́ tá alálàájú wà láràfà ẹjọ́ ìdí láràfà pẹ̀lú ọdún àgbàwẹ̀ ẹjọ́ yẹn nìkan anẹ́bí ni ọlọ́rí àforíjì ẹ̀sẹ̀ ọdún kan tó yẹ mùsùlùmí ti mọ́ kápílẹ̀tì àwọn ọjọ́ ẹ̀ òye kó wá bẹ lójijì ah, láti láwẹ̀ àràbá kan àkókò mọ́ mọ́ ó ṣe nímọ̀ àwọn nǹkan ayé ní òní òṣè pàtàkì tó bàjẹ́ èkó ẹrù tó kó nǹkan tó ṣe lẹ́sìn mọ̀ lọ sí fáìsì bẹ́ẹ̀lẹ̀ àtẹ́lẹ́ bẹ́ẹ̀ tẹ̀gẹ́ lọ bá di ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lọ́dún mọ̀. ṣùgbọ́n iṣẹ́ olóore yóò mọ bẹ́ẹ̀ lórí kò ní mọ̀ ẹ̀kọ́ bí ẹ̀ lórí òun mọ̀ ọ̀tún yàtọ̀ tó ti mú ẹ̀sìn ó sì fáwọn àgbẹ̀ náà ni jẹ́bẹ́ méjì ajẹ́nu mùsùlùmí bá mùsùlùmí bá wọn ó pọ̀ láwùjọ wa kò fi dá kéde lámọ̀ ní ìsìláàmù pé ibi tó bá bá dà sílẹ̀ ni ilé wọn mọ nǹkan nínú ẹ̀sìn ẹ̀mí wọn náà ló ti ṣe à ìjọba àsìkò báyìí nǹkan báyìí ìmọ̀ wà ń bẹ ìfẹ́ kí ń ṣe so nínú nǹkan bí a fẹ́ nínú mẹ́sìn kí n gbá rẹ̀ tọ́nà bá fún lágbára ṣùgbọ́n tó bá jọ lẹ́yìn ìyẹn ìyàtẹ̀wá nípa kí ó máa rojọ́ sí náà yóò bọ̀ sí ẹ̀tọ́ bá ti ẹgbà kíkẹ́ láti wá ǹdé yẹ ọjọ́ tó jẹ́ ọjọ́ kẹsàn yẹn ní ti àkànlùpá ni so kí nǹkan tó wá náà kí a tó fi kún nínú nǹkan tí a tó mọ̀ tẹ́lẹ̀ bákan náà nínú àwọn nǹkan ẹrù olóore ẹgbẹ́ tuntun lòun níbẹ̀ nínú mẹ́wàá yìí òun náà ni ẹni kọ́lọ̀ bá sọ́nà àtàrà tó bá sì rọrùn fún àpẹẹrẹ ọdún alẹ́bà ọ̀ṣọ́rọ̀ sọ́lá wà fọ́nà ọ̀rọ̀ ìkẹta ẹni tó bá ti mọ̀ fún wọn pẹ̀lú tó tún sọ yíká bá ti di wà èékánná rẹ̀ àti gbogbo orun tó wà lára rẹ̀ gbogbo rẹ̀ mú kàtà kúrú sọ́nà ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ẹlòmíì ti rẹ̀ náà ni kò máa wọn síbẹ̀ tó dùn gbogbo rẹ̀ mú kàtà kúrú ìyọ́dún olóòrùn wọ́n ló fún ọ̀gbẹ́ ìjọ́ òní ọ̀dìwánu tó bá ti bọ́ ọ̀dìwánu báyìí ọ̀gbọ̀n mú kàtà kúrú àbí tó ọ̀bá mọ̀ fọ́ pẹ̀lú ló ìjọba wa ń lọ ọlọ́ba ń lọ ọlọ́ba kò wọlé láti rí bóyá ti jẹ́ ọ̀dí five àmọ́jì lọ́dí six láti bàbá ọtí mọ̀ yẹn náà wọn ló kóra ní ọ̀gbọ̀dọ̀ bá ń lórí rẹ mọ́ ọ̀rọ̀ ìwọ̀n ọmọ ìkẹ́lẹ̀ kẹkẹ kúrò mọ́ títí tí àgbogbo ń lọ́ àlára rẹ títí tí ọ̀gbìta yẹn nínú àwọn òbí tí ó dé ní ìmọ̀ ìrìnà tó wá jẹ́ iṣẹ́ gbáǹkọ́gbì inú mẹ́wàá yìí nínú tó yẹ kí ìjọ mẹ́wàá ìgbọ́jẹ pàtàkì náà torí pé um, nínú wọ́n tó fẹ́ nìyí tó jẹ́ òṣèré ìjà ilé ní káàkiri ó wà á jìdẹ̀rẹ́ orígun kan nínú orígun ìsìláàmù ní gẹ́gẹ́ ní iṣẹ́ ńláńlá ni tọ́lọ̀ ń ṣe lófin fún mùsùlùmí tó bá lágbára mú gbogbo ẹni tó bá lágbára ní mùsùlùmí ó gbọ́dọ̀ sí hajj ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn yíwá rèé àsìkò tí wọ́n wá náà ni ẹ̀dì máa gbọ́ pé àwọn alálàájì wọ́n ti ń gbéra wọ́n ti ń lọ láti bí ọdún kan sí ẹ̀yìn abẹ́lẹ́ ọmọ sùpánù àtàlà ọlọ́kùnrin àti ìrọ̀nù fún wọn ó jẹ́ kán lọ rí ó jẹ́ kán bọ̀ rí àwọn iṣẹ́ olóore téèyàn máa ń ṣe ń bẹ̀ téèyàn máa ń ṣe ń bẹ̀ ọlọ́run náà fún wọn ṣe ọlọ́run á tún sọ wọn dé padà bákanáà gbogbo wa náà ọmọ bàbá sọ́nà àti aláàkóso ìrọ̀rùn sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà so àwọn nǹkan ńlá ńlá tọ́nà ti sínú ìsìláàmù ló lẹ́mọ̀ á rí aláṣìṣe kan tí bẹ̀rẹ̀ lórí tẹ̀sẹ̀ yóò máa fi wé lẹ́ òkúta lẹ́yìn náà léwò lọ́wọ́ kíní kan alárúbá kọ́ tẹ̀yìn lẹ́kẹ́ kó wá lu àwọn ẹ̀yìn ní ẹ̀sìn alárúbá kan kó rẹ̀ wá lu ní ìbẹ̀lẹ́ náà ló dàtẹ̀ ń bọ̀ àbí fún àtọ́bá dé mẹ́ta ó gbogbo oríṣiríṣi ìlú pátá ẹ̀yìn ìdílé ilé ẹgbẹ́ àwọn òsáyé Ọbàtálá yẹ Ọ̀rúnmìlà yẹ kan àwọn èèyàn káwà mọ́ bọ́ ibi dẹ́ mọ̀ pé tọ́lọ ń gbé kalẹ̀ ó yàtọ̀ sí tíyẹ̀ gbé kalẹ̀ kò wá sí bóṣe wò wọ́n tó àwọn èèyàn ti lọlẹ̀ torípọ̀ lọ́wọ́ pàdé wá lẹ́bi ìbùrẹ́ ṣe wà á fi náà tó yájú yàtú kárí dẹ́lẹ̀ pàdé káyẹ̀ wá ti kéde nígbà tó kọ́ kàábà kàábà tó gbogbo àwọn olè tí wọ́n tó wà fún káàkiri ẹ̀ èèyàn yàtú kárí fún wà bẹ́ẹ̀ bí tọ́ wáyé alẹ́bí ibrahim àtọ́mọ̀rẹ̀ ismail náà ló wá mẹ́ o èyàn díẹ̀ ló wá pẹ̀lú o but ọlọ́run ní bó ti kọ́lé ibi kéde síbẹ̀ yàtó kàrẹ̀ jẹ́ alára àárín ẹ̀sán rẹ̀ wá wàhálà múlì lọ mírì àbìnrin ẹ̀sán gbòrà gúnmí wá láti gbogbo àbájẹ́ ni wá wàhálà táyẹ̀ wọn gbọdọ̀ ẹ̀sìn yàtínà mi kún lè fàájìn àmì olóòrùn níbi tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ tẹ́fẹ́tẹ́fẹ́ wọ́n mọ̀ wá bí ọgbẹ́lẹ̀ tí ní ọgbẹ́lẹ̀ nílé ní ọlọ́run lọ́wọ́ sáyẹ̀ wà mú wá tábà tó pé ara nàìjíríà èyí tẹ́fì wọn á jí wọn bẹ́bá wọn náà jẹ́ ẹ̀dùn ní ìsí láti nàìjíríà tí mẹ́ta oní yá wá ṣe o àwọn ẹ̀dùn ní òní tọ́pọ̀ bàbí ẹ̀fẹ̀ ìtajà tó ní mẹ́ta wọ́n ti wà wọ́n ti rówó wà yóò pé nǹkan tó lọ ń gbélẹ̀ tó lọ ń pè é tó pèsè ẹlẹ̀ ayẹyẹ ṣe wá láti Amẹ́ríkà láti Brazil láti Italy láti China láti Indonesia wọ́n ti wá táyọ̀ pé nǹkan yìí ara mùsùlùmí ni àwọn onírú rẹ̀ ẹgbẹ́ bá pẹ̀lẹ̀ lórí àwọn táwọn tẹ́kọ́ra lórí lórí social media àwọn ní àwọn láti ṣe náà màlúkú ẹ̀lẹ́ mùsùlùmí owó tẹ́ ẹ̀kẹ́ mìí kí ah, owó bá gẹ́gẹ́ àjíwọ̀ fówó yìí ní tí ẹ̀lọ́ ń gẹ́ bá lọ́dọ̀ ọlọ́run wá tí ó láwọ́ lẹ́gbẹ̀ẹ́ burú nà káàmà káfàrù ẹgbẹ́ kẹ́ẹ̀mẹ́ ẹgbẹ́ bọ́bí tí wọ́n ní o fàtàkùnú nà sàwà kẹ́lẹ́bàdì sàwà

sọ fún wa níbi ń gbéra ní ẹjọ́ bá láàjọ ọmọ iye owó tàìjọba rẹ̀ tó ní fún ọ̀dọ̀ tó wà lọ so ní oṣù olóore tí ẹ máa ń sojú kòkòrò láti tó ṣe lẹ́ni wọ́n tí ẹ bá ti rú lẹ́mi wúyẹ́ lẹ́mi ẹjọ́ kó máa rú wúyẹ́ o pé ọlọ́njẹ ṣe ájẹ láyé tó bá tó lọ́jọ́ mímọ̀ ẹ̀kọ́ lọ́mọdé ó jẹ́ kí o máa jẹ́ lẹ́mi làbọ̀ tó gbé ní dáadáa tọ́lọ̀ fi sínú oṣù yìí náà ẹni pé ìjẹ̀wọ̀n oṣù yìí oṣù alápọ̀lẹ̀ tó bá wó kàtà ń kó lọ lórí tó jẹ́ ọ̀tún làbíjọ́ rẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo ọ̀tẹ́ta àkàyí ní òṣèlú orí kánẹ́gbìyànjú kàtùmúra láti ṣe kọ́lọ̀wà ṣùgbọ́n wà tààrà kí o sì nínú ọ̀fọ́ra ṣàlá ọ̀rọ̀ hajj bóò náà ṣe ṣe gan ẹ̀ka àdàmọ̀ mọ́lẹ̀ kò tó di pé a lọ ọlọ́pọ̀ ṣe rọrùn fún wa tó bá ní jọ́mi èyí tí a tó mọ̀ bára sọ nípa mẹ́ta ìṣẹ́ rọrùn fún wa kí ọlọ́run àṣùwọ́n náà tààlà kí ó jẹ́ kí àwọn ọjọ́ náà kí ó gba aláyé ó sì fún wa ń ṣe rí sí ẹjẹ́ kí a sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé abẹ́lọ́mà sọ́nà àtàlá olóòmìsẹ̀ ọ̀kan àpòsọ́nà àti ẹ̀kọ́sọ́nà wọlé àwọn tí wọ́n ń darí ọ̀rọ̀ aláṣẹ wa kọlọ́mùsà àkọ́kọ́ ọmọ ṣe àwọn kàwà lẹ́yìn wọn kọlọ́mùsà àti ẹ̀kọ́sọ́ wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين الله أكبر أشهد أن لا إله إلا